sorrow. Think and plan for future. He go better. Make work for future. He go better. Èmi ni Mangai. Rárá ò lè jẹ́ Mangai, ò ti máa mú Mangai ju ò ṣe mú Messi. Rárá mi kì í ṣe Messi, Manga ni mi, Manga ẹkùn. káàárọ̀ rita. káàárọ̀ mangai bó o lára ẹ lé ní. ara mi ti mókun. ìwé sọ̀wédowó ẹ rèé. ó dà bẹ́ẹ̀ ẹ ṣe. tọ báwo lẹ ṣe padà sanwó ilé ìwòsàn. ìkan lára àwọn ọmọ aláàjì ti wá lánàá ó sì ti sanwó náà. àwọn ọmọ aláàjì. bẹ́ẹ̀ni ẹn olóyè àdúgbò mi aláàjì bello. ó lọmọbìnrin tó ń jẹ́ aziza àbí. o mà aziza. mo mọ̀ ọ́ dáadáa. ó ti ẹ̀dá tí mo rówó ìgbà báyìí màá lè san gbèsè mi ní kíákíá. ṣáà buwọ́lu rìsíìtì rẹ fún mi. àdùgbọ̀n wọ́lù èmi àbí. ṣo rántí nǹkan tí mo sọ fún ẹ nígbà tó forúkọ sílẹ̀ fún lánàá yìí. ẹ̀yin ará ṣọ́ránsì ṣá ẹ ṣáà ti nífẹ̀ẹ́ ìwé púpọ̀ jù. gbà mí gbọ́ àwọn òwe yìí dára fún àwa méjèèjì. báwo ló lè ṣe dáa fẹ́ nìkan. ó ṣàlàyé yékéyéké bí o ṣe lè rí owó gbà tó bá béèrè fẹ́tọ́ ẹ̀. tí n bá ní kíni tí n bá fẹ́ gbẹ̀tọ̀. tí ohun tí o ṣe ààbò fún bá ṣẹlẹ̀ tó dẹ̀ nílò owó. ẹ̀hẹ́n báwo ni mo ṣe máa ṣe. ó ní àwọn ohun díẹ̀ tí o gbọ́dọ̀ ní lọ́kàn. àkọ́kọ́ ni pé kí o máa san premium rẹ lásìkò àti déédéé. èyí ni ìdásí ìǹṣọ́ráǹsì rẹ. tó o bá kùnà tàbí tó o tètè san o lè pàdánù ààbò rẹ. ohun yòókù tẹ̀lé nígbà tó o bá fẹ́ gba ẹ̀tọ́ rẹ jẹ́ ká sọ wípé o ní ìjàmbá ọkọ̀ o sì wà nílé ìwòsàn àwọn ohun tó yẹ kó o ṣe rèé láti gba owó rẹ àkọ́kọ́ ni láti fi tọ́ wa létí lásìkò ìwọ tàbí mọ̀lẹ́bí rẹ kan lè pè wá láti sọ ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn èyí ó kó gbogbo ìwé ẹ̀tọ́ rẹ wá fún ìwé ẹ̀tọ́ yìí o gbọ́dọ̀ fi ẹ̀rí hàn wípé òótọ́ ni nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ o sì wà nílé ìwòsàn ìwé ilé ìwòsàn ni ẹ̀rí wa tí o bá ti gbà a ó ṣe ètò ìpàdé ó mú ìwé náà wá àti pé ẹ́jẹ̀ǹtì yóò gba fọ́ọ̀mù ètò nínú fọ́ọ̀mù yìí ó ṣe àlàyé ara rẹ̀ bí ìjàmbá náà ṣe ṣẹlẹ̀ tí gbogbo rẹ̀ bá ti pé ẹ́jẹ̀ǹtì yìí yóò kó àwọn ìwé yìí padà lọ sílé iṣẹ́ wa láti yanjú ẹ̀tọ́ rẹ̀ a ó wá fún ọ ní ìwé sọ̀wédowó ẹgbẹ̀rún mẹ́wàá náírà èyí ni ìlànà fún ẹ̀tọ́ ìjàmbá ọkọ̀ ṣùgbọ́n rántí pé àwọn ìlànà wọ̀nyí wọ́n yàtọ̀ o ìdí nìyí tí a fi gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé ohun tí ó ṣẹlẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn ará agbègbè wọn mọ́kọ mọ́kà báwo ni irú ìwé ṣe yé wọn. o lè múwèé ìlọsílé láti fi hàn àwọn ẹbí rẹ kẹ́ lè jíròrò lé e lórí. eléyìí gan ló dáa tó o bá mọ̀ ọ́n kà àṣàlẹ̀ nìkan tí ó lọ fún lé tí ó lè yànnàná gbogbo tó wà ní ìwé ìfún. bẹ́ẹ̀ ni òótọ́ ni. ó dá mi lójú láìpẹ́ láì jìnnà àwọn òṣìṣẹ́ kan ó tún wá láti wá ta oríṣiríṣi ayédèrú ètò ìṣọ́ránsì láti gba àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa rẹ̀. ó ṣeé ṣe mhm. kò sí irú òwò tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ àwọn kan á ṣàwà tí wọ́n á fẹ́ fọ̀nà ẹ̀rú gbowó wọn. lóòótọ́ ni ó sọ pé dọ́kúmẹ́ǹtì yìí dáa fáwa méjèèjì kò tí ì yé mi dáadáa. ìwé yìí ni ó sọ pé òótọ́ ni ẹ̀tọ́ rẹ. mo ní ẹ̀tọ́ tó dájú kí ni ìtumọ̀ rẹ̀. gbogbo àdéhùn inú ìwé yìí àdéhùn ni a lè sọ pé òfin de microinsurance tàbí pé ó pọn dandan láti sanwó ẹ̀. pẹ̀lú ìwé a lè yanra wa jẹ o ò lè yan mí jẹ èmi náà sì lè yan ọ́ jẹ àbí. o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo rántí ọ̀rọ̀ àjọsọ wa. olúwa ṣeun mo rò pa tún máa padà sí ábídí àkọ́kọ́ ni. rárá ó kàn jẹ́ pé lọ́pọ̀ ọgbà mo máa ń rò pé wàhálà yìí ti pọ̀ jù. kí ló dé. àǹtí plank sọ fún mi pé o tún béèrè ìwé ìjẹ́rìí ikú ọkọ wọn kó o tó fún wọn lówó ṣọ̀ránṣẹ́ ẹ̀gbọ́n Musa kí ló dé ọkùnrin ti kú. mo ti wà nínú òwò yìí fún bíi ọjọ́ mẹ́ta oríṣiríṣi nǹkan ni mo dẹ̀ ti rí kò sí tẹ́nìyàn ò lè ṣe tó bá ti jẹ mọ́rọ̀ owó nígbà kan tí mo lọ sí abúlé kan lẹ́yìn ìfọ̀bọ̀ fún ayẹyẹ ìsìnkú ìkan nínú àwọn oníbàárà mi ọmọ Yorùbá ni ìyàwó rẹ̀ ará àbàyí ni ó ti ṣètò ayẹyẹ òkú tí ò láriwo fọ́kọ rẹ̀ láìròtẹ́lẹ̀ ni ẹ̀gbọ́n ọkọ rẹ̀ àti àbúrò ọkọ rẹ̀ bá yọdé lójijì. ó yà mí lẹ́nu láti rí yín ṣé pé wá látọ̀nà tó jìn. ó pọn dandan fún mi kí n wá láti wá ṣẹ̀yẹ ìkẹyìn fún un bó tilẹ̀ wù kọ́ náà ò jìn tó. ó ti èdà tẹ wá ń bí hmm. àwọn ọmọkùnrin ilé ìjọsìn ń kán ó yẹ kó ti wá gbé òkú àti ń dúró dè láti àárọ̀. mo ṣèyọnu ẹbí wọn kọ́ ah, mo ṣe bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí ni tó jẹ́ kán pẹ́ nìyẹn mo ti ń gbúrò wọn. bùdá kí ló dé tẹ bá wọn sọ̀rọ̀. lọ́dọ̀ wa a máa ń fún àwọn èèyàn lẹ́yẹ̀ tó nítumọ̀ èmi mo ní káwọn ọmọkùnrin yẹn kó lù wá kó lè jẹ ayẹyẹ tí tí ó lárinrin. mo rí i wípé inú arábìnrin náà ò dùn sí àwọn ẹbí ọkọ rẹ̀ tí wọ́n wá fún ayẹyẹ ọ̀hún ṣùgbọ́n mi ò mọ ìdí ẹ̀ pàtó. Babátúndé jáde. kí jáde. kí ló dé. wọlé sínú bẹ̀ káwọn èèyàn tó rí ẹ. eléyìí ti ń pọ̀ jù alátiwọ́rọ̀ mi láti. má pariwo sẹ́ ó ti pẹ́ jù wọlé sínú bíbá ìkíákíá wọlé. Ah, ó ṣe jẹ́ mi ìwọ náà wọlé síbẹ̀. ìwọ olókù kì í ṣe mi. ó ti sú mi gbogbo àmà kan máa dìbọn pé mo ti kú. ó yẹ kó o ti gbọ́n kó tó fi gbogbo wa ṣòfò tẹ́nikẹ́ni bá mọ̀ pé wà láyé a nílò wa gbà lọ́wọ́ àwọn insurance ọlọ́run lókè dáríjì mi o. ṣùgbọ́n tí má fẹ́ ṣègbọ̀nsẹ̀ ńkọ́. ìwọ ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ sìnkú ẹ̀. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ìkan dúnú pósí. kí ni aláyé kíní ìpariwo. a ìwọ gan tiẹ̀ pọ̀ èmi ò gbọ́n kankan kí a máa gbé kíní lọ jọ. ẹ wo gbogbo kíní yóò bọ́ sí ara ń fún mi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò ṣojú lásán mo mọ̀ àsìkò ikú Babátúndé ò tí tó. ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ókè. rárá rárá o kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. mo sọ fún ẹ. ṣé wọ́n lọ ń díwọ́ kó kú. bẹ́ẹ̀ ni kẹ́. ṣé irú kan bá ń ṣẹlẹ̀. àwọn ènìyàn máa ń rẹ́ ènìyàn jẹ ní gbogbo ọ̀nà ṣùgbọ́n ká sọ àwọn ọ̀nà kọ̀ọ̀kan wà tí a fi máa ń dá irọ́ mọ̀ sí òótọ́. ó ti ẹ̀dá tẹ èèyàn ń ṣe lè nítorí owó ṣọ́ráǹsì yìí owó gbogbo wa ni tí n bá san owó tèmi sínú àpò ṣọ́ráǹsì tẹ́ ẹ sì gbà káwọn kan yàn wá jẹ ajẹ́pàwọn ò lẹ́ni ònà owó wa àbí. ó ti yé ẹ jù láti ran àwọn ènìyàn lọ́wọ́ kó nírà níwọ̀n ìgbà tá a bá lè lé àwọn tó ń rẹ́ ènìyàn jẹ láwùjọ. ó dáa tọ́ yálà á sì ẹ̀ ní sàròyé mọ́. <laughs>